ó ṣe ẹ mọ̀ pé kò jẹ́ ń sinmi lóbìnrin gbọ̀rẹ́ fún nígbẹ̀yìngbẹ̀yìn gbogbo ń tọ́yẹ kóbìnrin yóò tọpinpin nínú ìbéèrè bọ́jọ́ orí rẹ̀ ṣe rí náà ṣe mọ̀ kò gbọ́dọ̀ mọ́ lè ṣe ìbéèrè tọ́yẹ kó lè ṣèbéèrè ó ṣèbéèrè yẹn ó sì di pé ọ̀rọ̀ ń lọ ó ń plum díẹ̀díẹ̀ ó ń kí díẹ̀díẹ̀ ká tó wí ká tó fọ̀ wọ́n ní ìgbà míì tó bá di weekend ẹ jẹ́ ká jọ attend kó ti di pé àwọn wá ń lọ ní weekend torí iṣẹ́ àwọn náà fààyè àárín ọ̀sẹ̀ sílẹ̀ tó bá ti wá di Saturday Sunday pé nǹkan tẹ́niyẹn ń tà kò gba kó ti ṣọ́ọ̀bù ní Saturday àti Sunday mò ń bọ̀ o. aago mẹ́fà àárọ̀ ti lù ọmọlúwàbí gbéra ńlẹ̀ kò dìde. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú olúwa ló lè tó. bí mo ṣe ń bá a bọ̀ tọ́lẹ̀ ń tó bá a lọ ló bá kú ètò múlẹ́rọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni ó wá di ráyè sọ̀rọ̀ dúnradúnra bẹ́ẹ̀ ni ó ń di pé tá bá close àjọ máa lọ lé láti gé pété wọ́n mọra wọn délé wọ́n rí ọ̀fin tó tó pé kò bẹ́ẹ̀nì kankan gbé lóòótọ́ kódà gan ọlọ́run ti gbé burújí fẹ́ni débi pé ńlọ nílé ara rẹ̀ ńlọ nílé ara rẹ̀ pé àwọn ò rápẹrẹ pọ́bìnrin kankan bá gbé rí lóòótọ́ ohun gbogbo àwọn rí ibo tó yẹ káwọn rí fine àwọn bá dẹ̀ bẹ̀rẹ̀ ní fún ní follow up pé káwọn máa play along kò yé yín kátó kátó fọ àjẹmẹbí rẹ̀ ọyẹmọ délé wọn ni ó gbìyànjú láti mọ àwọn ẹbí àwọn àwọn náà mọ délé àwọn òbí àwọn ti ẹ̀kọ́ wò pé ah ẹni yìí dàgbà ju ọlọ́pàá àwọn sọ pé lóòótọ́ ló dàgbà ju àwọn lọ ṣùgbọ́n kò ju ọdún mẹ́wàá lọ pé ṣé ẹ ti rọ́kọ fáwọn ni pé nígbà tí ẹ̀yin náà lẹ́ ń sọ pé ṣáwọn àwọn ti ń runlé àwọn gbogbo àwọn ẹbí àwọn ló ti bímọ tán lé ọkọ náà làwọn fi yẹra fún yín nígbà Ọlọ́run sì ṣe eléyìí ẹ mọ̀ jẹ́ àwo tọjọ́ orí páwọn tiẹ̀ tún pé bàbá àwọn ṣàkíyèsí pé ṣé ọjọ́ orí ẹ̀yin àti mọ́mì ìhun sọ́jà bíi méjì sí mẹ́ta lẹ fi jura yín lọ ṣé ẹ̀ mọ̀ pẹ́yìn náà gbà méje ẹ̀yin bá gbọdún méje lọ́wọ́ mọ̀mọ́ òun tẹ́yìn ẹ̀ ń tọ́ náà sì fẹ́fẹ́ gbọdún mẹ́wàá lọ́wọ́ òun dádì ẹ jẹ́ kí àdúrà ni ẹ fi ran òun lọ́wọ́ ẹ má jẹ́ kó òun ó tún yanra eléyìí ẹ mọ̀ bóun fọjọ́ orí lé eléyìí sá nàbà ṣe ṣáàtì gbàdúrà sí pé mo ti gbìyànjú àdúrà tó yẹ ń gbà yín náà ẹ bá ń gbìyànjú lédè kúkúrú wọ́n ṣe gbogbo tó yẹ kàn ṣe yẹn àwọn òbí náà láti jẹ́ kí wọ́n béèrè béèrè ṣe ẹ̀ tí ìbímọ rí ṣe ẹ̀ tí ì ṣe rárá omi tí ìbímọ rí o kí wọ́n á ládé tó fi ádà kókó ìkẹ́ ètò torí ọmọ tẹ́ ẹ fẹ́ fẹ́ ìtọ́jú ọmọ tiwa ọjọ́ orí ẹ̀ mọ́ jẹ́ pé ẹ máa tọ́jú ẹ̀ máa ṣe òkè. wọ́n ní ìgbéyàwó wọn dájọ́ rẹ̀ sọ́nà arákùnrin yìí kódà ju tí àwọn òbí àwọn béèrè lọ ó ṣe nọ́mà ó tún ṣe nọ́mà ó tún ṣe normal plus normal. ó ṣe gúùdù ó ṣe gúùdù gan. ẹ bá ibi wọn bá ti kọ ọsàn ọsàn méjì mẹ́wàá ní ọ̀rà wọn bá ti kọ bẹ́pẹ méjì mẹ́jọ ní ọ̀rà ó nǹkan àràlé àràlé láti jẹ́ kí wọ́n mọ̀ pé àní ìyàwó mi ní sẹ́ fẹ́ẹ́fẹ́ ni wọ́n ní ó ṣe ẹ̀tọ́ tó yẹ kó ṣe lórí àwọn àwọn ṣe traditional wedding àwọn lọ sí registry àwọn dẹ̀ lọ sí church lọ ṣe ìgbéyàwó. kíkálukú ṣe ṣe wà ń bẹ̀. lọ́tọ̀ ló yẹ. bẹ́ẹ̀ ṣe ń láìkẹ̀ yẹn máa ṣí ààrẹ o. ẹ̀yin kọ́ yìí wọ́n ní eh, àwọn dẹ̀ wọnú ìrìn àjò yẹn pé ní ọdún mẹ́fà sẹ́yìn láti ọdún mẹ́fà sẹ́yìn ọ̀hún eh, kò tí sí nǹkan kan láàrin wọn bíi oore ọmọ mm, dìsíyìn o. Mm, kò tí ì sí nǹkan kan wọ́n ní ṣùgbọ́n àwọn ń gbìyànjú láti lọ sí ọ̀dọ̀ àwọn òṣètò abèrè pé ṣe ti wá lọ sọ́dọ̀ àwọn elétò ìlera wọn làwọn ti lọ kí ni wọ́n ló ṣẹlẹ̀ wọ́n ní wọ́n sọ pé àwọn méjèèjì àwọn ò ní problem. ọ̀rọ̀ ìfẹ́ ṣe kú. pé àwọn dẹ̀ ń gbàdúrà lọ́sàn-án lóru pé àwọn ò dẹ̀ ṣàwọn fúnra àwọn ok. because area táwa máa ń dúró sí jù nìyẹn pé ẹni tí ń wọ́n mi èsùn ní nù kò sí kò sí wàhálà kankan ohun gbogbo ń lọ bó ṣe kó lọ kìkìdá kí ọlọ́run kó fèrè sí ọlọ́run ó fèrè sí kí ló wá ṣẹlẹ̀ madam ṣé wọn àtọ́jú yín ni wọ́n ní rárá bẹ́ẹ̀ rí báwọn ṣe wé lọ́rùn bí ìparí gílóòbù ń tọ́jú àwọn ọ̀rọ̀ ó dà rí àpẹẹrẹ pé ń tọ́jú wọn torí ọkọ̀ tí wọ́n gbé wá dúró tán ni. yes bẹ́ẹ̀ sì rí gbogbo kínní táwọn obìnrin máa ń lò tẹ́níkáwá tẹ́níkásẹ̀ ó ń jò ní yanranyanranyanranyanran fine àrí pé wọ́n rí tọ́jú madam kí ló wá ṣẹlẹ̀ because pẹ̀lú obi wọ́n ti gbé ọ̀rọ̀ yẹn àti èrí nǹkan kan tó dàbí problem but àṣé problem wà èmi ní madam ẹ eh, ní problem náà wọ́n ní ah <laughs> àǹtí ọ̀run àwọn ní problem ah problem ẹ ṣáà wò ó ṣe tọmọ ọlọ́run ni ó ṣe wọn ni à ẹ fáìn tọmọ ń ro àwọn náà nínú náà ṣùgbọ́n tọmọ ò sí nínú tí àwọn lè sọ pé ó lè jẹ́ problem because ẹ ń bímọ ọmọ ló máa sí ẹ tí ò bí ọmọ ló máa sí fáìn bí èèyàn ò báyìí tí èèyàn bá wọlé kọ tí ò báyìí tí lóyún yóò mọ jẹ́ nǹkan ìbànújẹ́ ṣùgbọ́n àwọn mọ̀ pé ọlọ́run tó ṣe àwọn fún ìyá àwọn tó fi bí àwọn lọ́mọ yóò fún àwọn náà ní tàwọn wọ́n bí àwọn ni àwọn náà ó rí fún àwọn ìgbàgbọ́ àwọn rọ̀ mọ́ pé ọlọ́run ló ń sọmọ. ọkọ àwọn dẹ̀ ń cooperate lọ́nà tó yẹ kó gbà cooperate kọ́lọ́n fi ṣe pé ṣùgbọ́n ọlọ́run ó dá wọn lóhùn ẹ but kí wọ́n á ní problem yẹn làwọn àrò pé ó lè jẹ́ problem wọ́n ní problem wá o pé àwọn ní problem o ṣé ẹ̀yin àtọkọ yín wọ́n ní ah, ọkọ àwọn àwọn òròpó mọ̀ pé ó ní problem but àwọn làwọn mọ̀ pé ó ní problem pé but àwọn lè wá rò pé problem ni fún un kó má rí bíi problem but àwọn làwọn wà nù problem ń tà wọ́n ẹ ṣáà wò ó wọ́n wá tẹnubọ̀ wọ́n ní ní ìgbà táwọn ṣègbéyàwó yẹn pé of course ó di dandan kí gbogbo eré gbogbo dédé náà àti gbogbo dédé náà ní kó máa kò yé yín. èyí tí ó pa ó adọ̀rọ̀ ìjà wọ́n ní táwọn wá ń bẹ̀rẹ̀ sí ní rí pé àwọn ò tètè máa notice ní bí ọ̀sẹ̀ àkọ́kọ́ táwọn kò ti ra àwọn yẹn o táwọn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ti máa tayò ọlọ́pọ́n ṣe get me ṣe n kó ka ọdọ <laughs> pé ìgbà táwọn bẹ̀rẹ̀ sí ní máa tayò ọlọ́pọ́n yẹn kò yé yín ṣe mọ́. ìtẹ̀mí ni mo sọ ìtẹ̀mí ni wọ́n ní àwọn ò tètè fura wípé wọ́n ní fine nígbà táwọn máa ń lọ táwọn kọ́kọ́ ń wá lọ lójú ọ̀nà pé òfin ah, ibi yìí kitchen fine àwọn ò dáná náà ibi yìí ni yàrá àlejò ibi yìí ni pé ńlọdẹ kọ́lé ó ṣùgbọ́n àwọn ò tiẹ̀ notice pé yàrá kan wà tí àwọn ò tí ò fi hàn wọn because ọtí ní kitchen yẹn bó bá fẹ́ dáná ẹ̀yìn bó bá bá lálejò ibi tí wọ́n mọ̀dé sí pé àwọn then ó níbi tó jẹ́ pé aṣọ ẹ̀ ó wà tí ó fi sí. Si yàrá ibi tí àwọn jọ máa ń sùn yẹn kò yẹ ṣe pé aṣọ àti bàtà rẹ̀ wà ń bẹ̀ bẹ́ẹ̀dì nìkan àti tẹlifíṣàn àti freezer nìkan ló kàn wà ní yàrá ibi tí ó jẹ́ yàrá tó tóbi jù master bedroom táwọn ń sùn ó ṣùgbọ́n ó níbi tó jẹ́ pé aṣọ ẹ̀ wà bàtà ẹ̀ wà nǹkankan pé kátó kátó fọ̀gàn ó ti báwọn ṣe wardrobe ọ̀tọ̀ síbẹ̀ náà tó jẹ́ pé aṣọ tàwọn náà máa wà ní yàrá àbí tí aṣọ rẹ̀ àti bàtà tiẹ̀ máa ń wà yẹn. ṣé ó sọ pé òun láìkì kó jẹ́ pé yàrá téèyàn sùn aṣọ máa máa ṣe bàtà máa máa ṣe bẹ́ẹ̀dì nìkan ni kó wà ń bẹ̀ kí tẹlifíṣàn kan wà ń bẹ̀ pé fine ó ní bó ṣe tó lé ẹ̀. ṣùgbọ́n nǹkan yẹn ò tiẹ̀ sọ pé àwọn sọ pé kí ló wá wà nínú yàrá eléyìí àwọn ò béèrè àwọn kúkú wèé pé àwọn ò àwọn ò tàn mọ àmọ̀dájú àwọn nǹkan kan sí pé àwọn ò rí bíi pé yàrá kan jẹ́ yàrá kan tó jẹ́ yàrá ìwọ̀ wọ́n ní àwọn wá bẹ̀rẹ̀ sí ní máa bá live lọ gbà táwọn dẹ̀ fi wọlé pé àwọn ò tiẹ̀ pé àwọn ò ní táwọn ò kó bẹ́ẹ̀ táwọn ò dẹ̀ kó nǹkan bẹ́ẹ̀ pé ẹ dákun tó nídìí kéèyàn máa káwọn máa kánjú mo fẹ́ wọ yàrá kan àwọn ò tiẹ̀ ró lọ nǹkan kan lọ bẹ̀rẹ̀ pé ṣùgbọ́n táwọn bá ti wá jọ ṣe eré lọ́kọláya tí Eh, àwọn jọ ń tayọ ọlọ́pọ̀n yẹn tán wọ́n ní ah, pé lọ́kọ̀ àwọn wa máa sọ fún àwọn wípé díà mo fẹ́ lọ ṣe prayer o máa sọrun ẹ o. nígbà tí wọ́n bá tayọ ọlọ́pọ̀n tán ni ológànjọ́ òru díà mo fẹ́ lọ ṣe prayer máa sọrun ẹ o. Ah, ok ok díà. nǹkan yẹn ò sọ fáwọn rí pé ẹ ṣe fún prayer ni jẹ́ àjọgbà papọ̀ of course àwọn gbàdúrà talẹ́ papọ̀ àwọn ó sì gbàdúrà ń dàjí papọ̀ but lọ́gànjọ́ òru lẹ́yìn ìgbà táwọn bá tayọ ọlọ́pọ́n tán yẹn rìá máa sọ ẹ o mo fẹ́ lọ ṣe prayer. ok ó dàbọ̀ báwọn ò fún ní èrò èrò òdì kan negative thought kan pé ok it's ok ok èmi fẹ́ sùn tèmi àmà sùn rẹ̀ màá sùn kí kò má máa wá mi ká ni wọ́n ní bẹ́ẹ̀ àwọn ò tiẹ̀ ríro oṣù kínní oṣù kejì oṣù kẹta àwọn ò ríro bó ṣùgbọ́n gbà tí ìgbéyàwó àwọn pé oṣù kẹfà nǹkan yẹn wá ń jẹ́ kí àwọn máa ríro pé ah, ẹ bọ̀tẹ̀ èwo làbúrò fẹ́ lọ ṣe prayer ṣáàbà lè ṣe nínú yàrá ń bí ká lọ sí yàrá kejì tàbí ká lọ sí yàrá àlejò wọ́n ní yàrá yẹn ojúlé mẹ́rin ni four bedroom flat ni. ìbàjẹ́ ká fọkọ láyà sílẹ̀. wọ́n ní nǹkan yẹn àwọn ń dárò ni pé ah, àwọn òdà kì í fẹ́ tẹ́yìn yóò fi wá dàbí gba pé àwọn ń pọ̀ ọkùnrin lọ́fun tàbí pé àwọn fẹ́ máa mo fẹ́ máa ní tọ́ọ̀tì tí ò dáa pé inú àwọn làwọn rò sí pé ewu wá ní prayer mo ń lọ ṣe prayer ó máa sunrun ẹ o mo ń lọ ṣe prayer ó máa sunrun ẹ o kódà <sighs> kò burú pé àwọn ò dìde tẹ̀lé kẹ́lẹ́kẹ́lẹ́ kankan rí àwọn ò ṣe rí wọ́n kàn máa wá rò náà ni pé ah, àdúrà wo ló lọ gbà táwọn ò lè jọ gbà papọ̀ but yet àwọn ò tí ì ro lọ bí nǹkan míì rárá rí débi pé àwọn tiẹ̀ wá dìde lọ sitting room wa kì í mm, mm, mm, àmọ́ àwọn ṣáà máa rò náà ni pé kí ni prayer wo ni mo fẹ́ lọ dìde ṣe prayer máa sun ẹ o tó dẹ̀ jẹ́ pé táwọn bá dẹ̀ ti tayọ ọlọ́pọ́n tán ni kò ní sọ pé òun fẹ́ lọ ṣe prayer yẹn káwọn tó pé ṣáàmọ̀ pé nọ́mà kéèyàn máa ro oríṣiríṣi nínú ríro oríṣiríṣi làwọn tó bá dẹ̀ ti dìde tó lóun fẹ́ lọ ṣe prayer yẹn màá dẹ̀ try láti tẹ̀lé kí bó ló ti ń ṣe prayer yẹn àbí ọkọ àwọn máa ń lọ make calls kọ́ ṣe pé bóyá ló máa ń lọ ń chàtì àwọn obìnrin kọ́ ṣe pé gbogbo yẹn làwọn tiẹ̀ ṣì ń rò àwọn òru lọ bí nǹkan míì rárá. madam kí ló wá ṣẹlẹ̀ wọ́n ní àǹtí ọ̀run ẹ ṣe sùúrù pé ah, pé ṣàmọ̀pọ̀ nọ́mà ṣá kéèyàn rò bẹ́ẹ̀ pé ìjọ kan wá wà wedding àwọn ti ń lọ ọdún kan àwọn wá dìde báwọn dẹ̀ ṣe dìde àwọn ò tiẹ̀ wá wo ẹ̀gbẹ́ àwọn wípé níbi ẹ̀gbẹ́ eh, drawer tó wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì pé fóònù gan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ but thought táwọn ní ni pé àbó lọ ń pe obìnrin bóbìnrin chat lóru ni pé báwọn ṣe wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ táwọn ṣílẹ̀kùn yàrá bọ́ sí sitting room àwọn wo gbogbo sitting room nígbà tí ìṣàbẹ́lẹ́ léèyàn wá kò mọ̀ sọ́kọ́ mi ní sitting room. ọ̀rọ̀ ìfẹ́ ṣe kó. níbo ló ti wá ṣe prayer. ìfẹ́ lè dúró jọ. àwọn yọ kẹ́lẹ́kẹ́lẹ́ à ń lọ kitchen ṣé kitchen ni ó ti wá máa ṣe prayer. Ah. ṣé ilé àwọn dẹ̀ jẹ́ ilé olórí òkè àtìlẹ̀ ìsàlẹ̀ ó fi rẹ́ǹtì ní òkè làwọn ń gbé ó ló ti wá ń lọ ṣe prayer àwọn wá ń yọjú wo yàrá ibi tí ń kó bàtà àti aṣọ sí ibi fíntòrò bíi ihò bíi kọ́kọ́rọ́ union key pé à ń yọjú àwọn yọjú àwọn yọjú ah, kò sínú rúùmù yìí yàrá àgbàlejò náà àwọn yọjú fíntóró àwọn yọjú kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ ṣèyàn ah, kankan nù rú mi ṣe bórí bẹ́ẹ̀dì ni mò ń wó ilẹ̀ ilẹ̀ náà mo tún wó e níbo ló ti wá ń ṣe prayer. wọ́n ní kẹ́lẹ́kẹ́lẹ́ àwọn yọ padà sí yàrá pé ìjọ yẹn gan-an wá rí pé ah, fóònù ẹ̀ rèé tó wáyé pé ó lọ ń chat obìnrin ni fóònù kan náà ló sì ní ah, pé kó má fi ká àwọn àwọn kàsára ìjọ wọ́n ní yẹn dẹ̀ ti ń pé ọdún kan lọ táwọn ṣègbéyàwó àwọn àwọn bọ́ sórí bẹ́ẹ̀dì padà ibi àwọn ti ń rò lọ́wọ́ pé ah, kí ni gbogbo orú ilé ìbò ló lọ ìbò ah, ló lọ wọ́n ní kò pẹ́ rẹ̀ ó dé wọ́n láwọn wá ṣe bíi pé àwọn ti sùn wọra àwọn wá han ọrùn mm-hmm. wọ́n ní ọbọ sórí bẹ́ẹ̀dì ó sùn padà ó gbọ́wọ́ láwọn àwọn àwọn òmìnira bíi pé àwọn ọmọ nǹkan kan wọ́n ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ báwọn ti fẹ́ béèrè àwọn ọmọ kí làwọn ó ṣe sí i wedding àwọn pọ́dún kan wedding ilé lọ́dún kan wedding pọ́dún kan àbọ̀ àwọn ò fẹ́ rojọ́ fẹ́ níbọ̀dì wọ́n wà ń ṣàǹgbé sára nígbà tó di pé wedding àwọn pé ọdún méjì lọ́dún náà lọ́hùn-ún wedding wọn ṣe pọ́dún mẹ́fà báyìí ni o ó ń pọ́dún mẹ́fà lọ báyìí ni o ẹ eh, yes wọ́n nígbà tó wá pé ọdún méjì àwọn tọkọ ní í ṣe àwọn mọ àwọn mọ tì. wọ́n ní débi wípé eh, kọ́kọ́rọ́ tí ó wá wọ gbogbo àwọn yàrá àwọn wá kò ńlẹ̀ pé yóò lè fún àwọn lórí ọ̀fẹ́ àti ṣílẹ̀kùn gbà nígbà tí lẹ́kùn ò bá sí títì látẹ̀yìn pé àwọn sì ti mọ̀ pé kò sí tán máa ń wọ́ọ́dí ilẹ̀kùn lẹ́yìn gbogbo ilẹ̀kùn inú yàrá tó wọnú ti bẹ nínú fúláàtì yẹn pé àwọn wa lọ dọ́gbọ́n yọ gbogbo kọ́kọ́rọ́ sọ́wọ́ pé fúnra mi náà ní mú mi nídìí àti sọ fẹ́ anybody àwọn wa yọ gbogbo kọ́kọ́rọ́ pamọ́ wọ́n nìyẹn fún àwọn lórí ọ̀fẹ́ wípé yàrá àwọn ò wá rí yàrá kẹrin àwọn ò rí sí àwọn ò sì rí kọ́kọ́rọ́ ọbẹ̀ pàwọn kọ́kọ́rọ́ yàrá àtàwọn yàrá tí ń kàṣọ́ sí àti yàrá àlejò àwọn rí yọ sọ́wọ́ ìyẹn gan rí àwọn òtí ẹ̀ ń tì gan lẹ́yìn pé kán padé gẹ́ngẹ́rẹ́ pé ṣùgbọ́n yàrá kẹrin àwọn ò rí kọ́kọ́rọ́ ọbẹ̀ mú torí pé títì ló wà ah, wọ́n nígbà yẹn làwọn ṣètò wá pk pé ẹ dúró mi ì máa wọ yàrá yẹn lóòótọ́ wọ́n nìyẹn jẹ́ bí ọwọ́ ọ̀sán táwọn tètè ti fi ṣẹ́ pé àwọn ọ̀lọ́ba ní eh, complex i mean eh, eh, ibi tó ti ń tajà yẹn àwọn ò lọ bá kó táwọn bá close àwọn máa ń lọ bá àwọn táwọn bá close àwọn máa ń lọ bá torí iṣẹ́ ìjọba làwọn ń ṣe ó ṣùgbọ́n níjọ́ yẹn àwọn kan parọ́ pé ó rẹ àwọn àwọn ní ìdàtí lọ rest nílé wọn ló dẹ̀ ní no problem pé ìjọ́ yẹn làwọn dẹ̀ fẹ́ ṣiṣẹ́ yẹn pé ilẹ̀kùn yìí wà ní títì òótọ́ mà ni látìgbà táwọn ti ṣe wẹ́ẹ́dì ilẹ̀kùn yìí kò sí lójú àwọn rí débi tí àwọn sọ pé ó mú nǹkan bẹ̀ tàbí pé àwọn làwọn mọ tó wà ń bẹ̀ wáì tí àwọn ṣe wá dákẹ́ àwọn mà gọra àwọn o kí ló ṣẹlẹ̀ nínú yàrá yìí wọ́n ní báwọn dẹ̀ ṣe yọjú fi ń tóró tó wọ́n ní àwọn ò rí mọ́lẹ̀ tí ń bẹ nínú ilẹ̀ pé bíi pé wọ́n da kọ́tìn ibẹ̀ bolẹ̀ guruyẹ tí ò sí wọ́n ní wíńdò àwọn yàrá tó kù wà ń ṣíṣí yàrá tó kù àwọn máa ń wọ ọbẹ̀ freely freely bọ̀ yàrá kẹrin yẹn làwọn ṣẹ̀ wá ń pìkì pé ẹ dúró náà o àwọn ò mọ̀ wọ yàrá yìí rí kí ló wá lè wà ń bẹ́ẹ̀ ṣé yàrá yìí ni ó wà máa wọ̀ ni kí ni ó wà máa ṣe níbẹ̀ ah kí làwọn fẹ́ ṣe náà o wọ́n ní àwọn wá rẹ̀kẹ́ wọ́n ní ìgbà tí ó tó di alẹ́ ẹjọ́ táwọn ronú táwọn ò rí yàrá yẹn sí pé ó dé normally ó ṣáájú àwọn báwo wá lára ẹ ṣé ló ti lò ṣé o ti lélẹ̀ ṣé o ti lélẹ̀ òkè pé ìgbà tó dẹ̀ di alẹ́ kò bẹ́ ó fẹ́ torí pé ọ̀rẹ́ àwọn kò fẹ́ béèrè pé káwọn tayò ọlọ́pàá alẹ́ ẹjọ́ náà ṣùgbọ́n àwọn táwọn mọ̀ pé kì í ṣe pé ó rí àwọn àwọn ni táwọn fẹ́ fi lílẹ̀ kẹ̀kẹ́ yẹn mú jáde àwọn làwọn wá nà sí pé oh boy jẹ́ ká play game now. ẹ̀kọ́ mi ò dákun jọ̀wọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀. torí ara àwọn ọ̀gbá mọ́ àwọn ọ̀fẹ́ kó pẹ́ mọ́ ju alẹ́ ẹjọ́ yẹn lọ pé àwọn làwọn wá ní làwọn wá nà sí pé oh boy jẹ́ ká ṣe eré ọlọ́pọ́n jẹ́ ká tayọ ọlọ́pọ́n náà àsúnrún ẹ̀ náà wọ́tọ́ rẹ̀ àrárá olè rẹ̀ mi lọ bí ìyẹn ṣẹ́ tó ń wọ́n mọ́ ń sùn ni rárá sáàmì tí ó tọ́lọ́hún ó fàṣẹ sí ni wọ́n ní àwọn fẹ́ kó jẹ́ pé káwọn tó ṣeré yẹn tán pọ̀tọ́ láwọn ṣáà ń rò pé wáyé tó ṣe jẹ́ pé ńgbà táwọn bá tayò ọlọ́pọ́n tán ló wá máa ń dìde lánàá fẹ́ lọ ṣe prayer wọ́n ní lálẹ́ ọjọ́ yẹn àwọn make sure pé nǹkan ṣẹlẹ̀ ẹ̀yẹn pé àwọn play game tó yẹ káwọn play pé bódẹ̀ ṣe dìde tó ní òun fẹ́ lọ tayò ọlọ́pọ́n àwọn ti gbáradì wọ́n ní dídìde tó dìde pé àwọn ò wulẹ̀ fún ní eh, space rárá ju pé ó ṣílẹ̀kùn yàrá ọ̀dọ̀ àwọn tán àwọn náà dìde tẹ̀lé ó bọ́ sínú sitting room àwọn ń wò ó inú ẹnu ọ̀nà yàrá tí kì í sí ní ṣíṣí yẹn ni ó ti yọ kọ́kọ́rọ́ ó ti mú kọ́kọ́rọ́ lápò ó ti yóò ó fi ṣílẹ̀kùn wọ́n ní ó ń ṣí tán àwọn ti ń wò ó wọ́n ní yóò kó sínú yàrá yẹn báyìí àwọn bọ́ tì í. ṣèbí nítorí ògo ni o nítorí. wọ́n ní àwọn bọ́ tì í ohun tójú ológo bá rí o nítorí ògo ni. wọ́n ní àwọn kan bọ́ tẹ̀ ni wọ́n ló ní kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló fẹ́ kí ló ṣẹlẹ̀ wọ́n ló dárúkọ àwọn kí ló fẹ́ wọ́n láwọn ní tí mo fẹ́ ètò òfẹ́ tí àgbọ̀ òfẹ́ gbàdúrà ni kájọ gbàdúrà ni wọ́n ní pàràrà àwọn náwó sára ògiri pẹ̀ àwọn tanná wọ́n ní làwọn wá rí i pé eh, hmm. ṣe wà ń bẹ̀ o wọ́n ní làwọn rí i pé ó gbẹ̀nù tán àwọn táwọn rí nílẹ̀ kúngbé kúngbé kúngbé dùngbẹ́ dùngbẹ́ dùngbẹ́ èyí tó ń rin ń rin sìn èyí tó jẹ́ bí oríṣiríṣi aṣọ bí alákànpọ̀ mọ́ra wọn tó ti. <laughs> òtútù mú àwọn àwọn dúró àwọn gbọ́ pé what kí leléyìí kí ló ń ṣe ń bí kí ló ṣẹlẹ̀ ah, díà no dúró ná wọn làwọn fọwọ́ bọ́jú kí ló wá máa ń ṣe ń bí báyìí wọn lọ ní keep short will you keep short. ẹbí ẹni o ìrírí ni. kí ló rí tí o rí rí ah, wàá ṣe sùúrù ni o wàá ṣe sùúrù ni o ah, má ṣe sùúrù kí ni mo rí tí mi ò rí rí ṣé mò ń lọ ṣe prayer mò ń lọ ṣe prayer ṣébi tó o máa ń wá rèé. màmá ah, sọ síta. wọ́n ní onígbàgbọ́ sì ni àwọn lẹ́yìn tó ṣe wípé báwọn bá ti ń pẹ́ jù tí múra àwọn gẹ́gẹ́ bí ìmúra obìnrin tọ́jú tọ́nu kàtíkè kún gbogbo ẹ̀ ṣeéṣe tó bá ti ń pẹ́ jù ọkọ àwọn ọjà wọn lẹ̀ ni ó dalẹ̀ lé ṣọ́ọ̀ṣì. òkú ní mọ́tò tiẹ̀ máa bá mi máa bá mi máa bá mi rò pé kájọ lọ ní but gbé mọ́tò ẹ̀ o gbé mọ́tò ẹ̀ mo ti lọ o pé <laughs> òní ọkọ̀ dé ṣọ́ọ̀ṣì gànboro. Ah, wọ́n làwọn nínú ilé ọmọ onígbàgbọ́ wọn ló ní kí ni problem ẹ̀ sìn wá ṣe sùúrù nínú àwọn. Ah, jáde síta wọ́n ní àwọn dẹ̀ jáde jáde jáde síta jáde síta wọ́n ní báwọn dẹ̀ ṣe jáde nìyẹn wọ́n ní gbẹ̀yìn lọ́sọ̀lẹ̀kùn yẹn àwọn kan ń gbọ́ tó sọ kọ́kọ́rọ́ sílẹ̀kùn lẹ́yìn wọ́n ní ẹkún làwọn padà sínú ilé táwọn wà ń lọ sọ pé kí lélẹ́yìí kí lélẹ́yìí kí lélẹ́yìí ah, kí lélẹ́yìí. olórí ẹkún yẹn ló sì bá àwọn nígbà tó padà dé bí ṣe máa dé mo lọ ṣe prayer tó bá wí àkókò tí ó lò náà ló lò ó dẹ̀ dé padà wọn ló bá àwọn lórí ẹkún ló sọ pé kí ni problem ẹ wá tó ń sunkún ẹnìkan kan ò gbọdọ̀ tẹnu ẹ gbọ́ o dí ọmọkùnrin ò tó o ẹnìkan kan ò gbọdọ̀ tẹnu ẹ gbọ́ o tẹnìkan kan bá tẹnu rẹ gbọ́ ètò ẹ̀kọ́ ṣe pàdé. wọ́n lọ wá fi máa nǹkan tí máa ń kọjá níwájú ilé ìtajà rẹ̀ ṣàpèjúwe ṣé wọ́n ní máa yẹn ó ní nickname kan táwọn èèyàn máa ń pè é máa yẹn onígangangan ni tó jẹ́ pé àwọn tí ò fún lówó fún lówó yóò display yóò lọ wọ́n ní máa yẹn lórúkọ tó máa fi ń pè wọ́n ní lọ́wọ́ ni tó o bá ṣe mistake sọ fún ẹnì kankan look tó o bá ṣe mistake sọ fún ẹ̀dọ̀ ọlọ́run kan ṣé o mọ lágbájá tó máa ń kọjá níwájú ṣọ́ọ̀bù ọ̀dọ̀ àwọn tí ẹ máa wọ́ọ̀sì ju tu ẹ lọ. ìtẹ́lẹ̀ díẹ̀ ni o wọn ní báwọn ṣe ń fò mí lò nìyẹn. wọ́n ní ọdún méjì pé mo wá béèrè lọ́wọ́ wọn wípé ṣé alẹ́ ẹjọ́ tẹ́ ẹ bá tayò ọlọ́pọ́n ṣe nìkan ni wọ́n máa ń lọ gbàdúrà wọn yẹn woman yẹn ní bẹ́ẹ̀ ni ọjọ́ tí ẹ̀ bá wá tayò ọlọ́pọ́n làwọn àṣẹ débi pé òkè àwọn òdẹ̀ ní jẹ́ káwọn tayò ọlọ́pọ́n yẹn mọ́ ní ọ̀yìn òru yóò wá jẹ́ pé bóyá nígbà tílẹ̀ bá mọ́ táwọn bá múra bíṣẹ́ pé of course àwọn ọmọ yìí tí ó doyún àwọn òde fẹ́ kí tà wọ́n gbé làwọn kan sọ pé wò ó dè á létí ìbọn ta o pé àwọn tó sọ di ọwọ́ ọ̀dájí tẹ́ ẹ bá wá ṣe lọ́wọ́ ọ̀dájí yẹn ṣé wọ́n á tún wá wọ ọbẹ̀ lọ́wọ́ ní kò ní jáde ní táìmù yẹn àwọn dẹ̀ máa nídìí àti tètè jáde ní tàwọn lọ́wọ́ ṣẹ́ torí ṣé àwọn iṣẹ́ aláago tó o bá sáìn o sálárì ìjọ yẹn gbàgbé ẹ̀ ni pé iléeṣẹ́ aládàáni làwọn bá ṣiṣẹ́ wọ́n ní kò fún àwọn lóore ọ̀fẹ́ pé káwọn ó lè rí mọ́nítọ̀ ṣùgbọ́n àwọn mọ̀ pé ó láìkìlì kó tó máa lọ máa lọ bí iṣẹ́ má wọrí wọ́n ní ṣùgbọ́n nítorú yẹn títorú yẹn certain báwọn try láti change the roster olóru pé a mọ̀ play ayò ọlọ́pọ́n lóru àwọn tó sọ ọ́ di alẹ́ pé tàbá nìkan kan tá a máa ṣe wọ́n ní a lọ bẹ̀ o ah, kílẹ̀ wá fẹ́ madam àwọn ò mọ̀ ni àwọn ọmọ báyà gan ló ṣokùnfà káwọn máa rọ ọmọ bí torí àwọn lọ sí hospital wọ́n sọ pé kò sí nǹkan kan àwọn pé ọkọ àwọn náà sì pé wọ́n ní sọ́ndẹ̀ pé ah, ọ̀nà pé o ah, ọkọ àwọn pé o ah, eh, ó pé o kílẹ̀ wá fẹ́ ni ṣé ìgbà tó dẹ̀ wá láwọn ò gbọ́dọ̀ sọ nǹkan kan ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn-ún ìgbéyàwó àwọn sì ti pọ́dún mẹ́fà báyìí àǹtí tó dẹ̀ wá fi àwọn ó fi ẹni tí mo kọjá wájú ṣọ́ọ̀bù ẹ̀ ṣàpèjúwe pé tó o bá sọ fẹ́nì kankan ṣé ọmọ lágbájá tí mo kọjá wájú ṣọ́ọ̀bù òun tiẹ̀ máa wọ́ọ̀sì ju tiẹ̀ lọ èmi ò mọrin àwa àkọ sígbẹ̀dù nípínlẹ̀ kan ní abíòrùlé orílẹ̀-èdè wa nàìjíríà yìí náà lárábìnrin ó tí a fò wá ni àìmọye odò ni ẹ fò wá ní ọ̀sẹ̀ tá a lò tán yìí kí wàá ní kárábìnrin yìí ó ṣe o. sí báyìí o mi ò rírú ẹ̀ rí mi ò gbọ́rú ẹ̀ rí ṣùgbọ́n bẹ́yìn bá rírú ẹ̀ rí tẹ́ ẹ ti gbọ́rú ẹ̀ rí àbí tẹ́ ẹ mọ tó yẹ kábàrábìnrin yẹn ó ṣe ọ̀rọ̀ rèé o. ó nígbà tí wọ́n wálẹ̀ gbọ́dọ̀ sọ fẹ́ nìkankan tí wọ́n ní bẹ́ẹ̀ bá sọ fẹ́ dọ̀ ọlọ́nkan ẹ̀tí yóò worst ju ti man tó máa ń ń demonstrate níwájú ibi iṣẹ́ àwọn lọ wípé tí yóò worst ju ti ẹni yẹn lọ ṣé bò wá ní báyìí nsìn torí mi ṣàtiwá hàn <laughs> wọ́n má jẹ́ kójú ẹsẹ̀ ní nǹkan yẹn ọ̀rọ̀ àmọ́ sí ní ṣẹlẹ̀ mọ́ wọ́n tó mọ́ òsì mo rí i pé àwọn sítáàfù wa mi ń bẹ̀ láyìíká <laughs> ọmọ ìjọpọ̀ ọrùn olúwa rẹ̀ ni wọ́n kọ̀ náà gán àní ṣiṣẹ́ ṣe àbí ọmọ jẹ́mi kẹ́mi ọba lè wa. ṣebí wọn ló sọ pé tí bá gbàgbọ́ rẹ̀. àwọn ní ẹ̀yàn gbà tí ì ṣe pé mo mọ̀ tí kì í dẹ̀ ṣe pé mo lè lọ bí eh, pé n tó sọ ni pé tí wọ́n bá sọ fẹ́ nìkankan tó bá ní kọ́ọ̀sì àti bà wọ́n léèrè nǹkankan eh, ok àṣẹ́fù ń gbà yẹn ọ̀rọ̀ rẹ o ẹ̀yin abiyamọ kí kárábìnrin yìí ó ṣe o eh, kí kò ṣe o bá ojú òpó lẹ́ o ṣe ń kókà àwọn abiyamọ wọ́n fẹ́ dá sí o kí ká sọ pé kó ṣe o ọ̀rọ̀ dé ìkórìta mẹ́ta abìdí yakata ìkórìta mẹ́ta tí dààmú àlejò zero eight zero three two three two ten fifty nine hello. hello. hello ma. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ma. ẹ pẹ̀lẹ́ ma o. yes ma ẹ kú ètò. ètò orí ọkọ yín bọlẹ tí ń bẹ sí. ọlọ́run máa fún yín ṣe ẹ̀yìn sọ̀rọ̀ sọ̀rọ̀. àmín o. ẹ àti gbági ni mo ti pè wọlé bọ̀ mi ní fẹ́ dárúkọ mi torí pé rẹ̀ ti ṣẹlẹ̀ sí mi náà rè. Ah, ah. ṣé ń gbọ́. mo ń gbọ́ yín. ẹ̀hẹ̀ ẹ wo kí wúmà yẹn kò sí nǹkan kan tó bá ti tó bá ti mọ tó gbà ṣé bó ní christian lòun kó fi máa yẹn sílẹ̀ kó jẹ́ káwọn pásítọ̀ kó jẹ́ kán jẹ́ kó wà wí ah, ẹ̀. àlọ́ níwọ̀n gbọ́dọ̀ sọ fẹ́ni tí ó pe òun ẹ̀ pé pásítọ̀ lè pe dìmánù kó jẹ́ kán wà wí ẹ̀bọ̀ kó ṣàlàyé pé báyìí báyìí ló ṣe jẹ́ pé tóun bá kúrò nínú ilé wúmà yẹn ò lè bímọ o tí ò bá kúrò ńbẹ̀ àfi tí ọlọ́run bá wà ní àtìtẹ̀ bí ó ṣe lo tí ò bá ká bí ó ṣe lo gbogbo ọjọ́ ayé ẹ̀ tílẹ̀ fi máa ṣú mọ́ tó tílẹ̀ fi máa ṣú bá ń bẹ̀ nìyẹn. a sì mọ̀ bóyá àdúrà ọlọ́run fún alọ́mọ náà lọ́kàn lọ gbà ń bi tí ń wọ ọlé sí. irọ́ ni irọ́ ni irọ́ ni mà nǹkan yẹn ló ń lò nǹkan yẹn ló ń lò mo ní mo pray ngbà yẹn tọ́lọ́run ṣàfikún mi yọ bí tí mo wà nísìnyí mo ti má rí mo ti bímọ méjì kò dẹ̀ sí nǹkan kan lọ́run dẹ̀ gbà mí ah. Ah. ẹ ti gbọ́ mo gbọ́ o náà arábìnrin náà ń gbọ́ o àwọn èèyàn náà ń gbọ́ o. kò sí nǹkan kan kò sí nǹkan kan kó kúrò. ara tá à ń wínú ẹ̀yin náà ti larú ẹ̀ kọjá rí. gbogbo tó ń dán ni wúrà ẹ máa rẹ́ lómi tó máa lówó tó máa ṣe pé kinní gbogbo tó ń dán ni wúrà o. ó dà ìyá mi ti gbọ́ mà ẹ ṣeun àdúpẹ́ mà. ara tá à ń wí nìyẹn o ẹ ló ẹ káàárọ̀ o. ojú máa yọ o. ẹ káàárọ̀ ẹ kú ètò. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. ilé àtọ̀nàwọ̀ kú ní jàrú lágbára ọlọ́run. gbogbo ilé ń kọ́ o. <laughs> àlàáfíà la wà yìí tẹ́ gbé wá láàárọ̀ gbẹnu kọ́ o. yèyé múlẹ́rọ̀ à ń gbọ́ o àyọ̀bá <laughs> mi dára mọ́lá kí pàdé. ó gbẹnu kọ́ gidi. èmi náà sọ bẹ́ẹ̀ mo ló kí pọ́npọ́n. ó kí o ó yí bóbó. ọ̀gọ́dẹ́ni akọ́sọ fún wúmà yẹn ni pé thank God pé Christian yẹn àdúrà ẹ̀ ni kó wá múra sí báyìí bóyá ó máa dọ́gbọ́n mú aṣọ méjì mẹ́ta ó máa kúrò nílé kó tẹ̀ kọ́kọ́ kúrò nílé yẹn náà ah. kó kúrò nílé kó lọ takú bóyá orí òkè yẹn la máa gbà lọ́bi iṣẹ́. Ah. òní bẹ́ni kó máa wulẹ̀ bẹ́ni bọ́ọ̀dì sọ̀rọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ òní kó lọ takú kó gun ayé ẹ̀ òfin iṣẹ́ torí màá yẹn ó ti ṣúọ̀ pé ọlẹ̀ inú ẹ̀ òun ló ń lò tó bá ti bá ayọ̀ ọlọ́pọ́n ó ti ṣúọ̀ pé ọlẹ́ inú ẹ̀ ló ń lò so òun ní ní ìsinmi kó múra sí ọ̀rọ̀ ara ẹ̀ kókó kó jáde sọ̀rọ̀ ara ẹ̀ kó lọ tọ́jú ara ẹ̀ hmm. nígbà tí yóò bá tí agbára èèyàn kí péré béèrè ikú tó pa bàbá èèyàn hmm. tí yóò bá tí ní agbára nínú tí yóò bá tí ní iná nínú ó máa ní lẹ́bù téèyàn dé téèyàn tó lè kọ̀yà tó hmm. kọ́kọ́ kọ́ wá bíi tí ó máa kọ́kọ́ lọ takú sí tí ó máa bẹ ọlọ́run for the meantime. Mm grinding kó dẹ̀ múra wípé o máa fi máa yẹn lẹ̀ lójú ò bá fi máa yẹn lẹ̀ kó má tán rẹ̀ kó lè gbọ́ kó ah. ó ṣe máa bá kú nìyẹn. ó ní kó má sọ fún yàn kó má ṣà láti sọ fún yàn àwọn kó wà sí pé wọ́n tinú kẹ́ máa béèrè pé nǹkan tó ṣẹlẹ̀ wọn ò ní sọ̀rọ̀ hmm. bọ̀ wọ́n máa gbé ìgbésẹ̀ títí wọn kó mẹ́sọ̀ wípé ó gbé ìgbésẹ̀ tiẹ̀ ó ló ní decision táàmì ti lọ sí waste time ẹ̀ hmm. one kò tètè má rì two máa yìí ó dẹ̀ ti waste time ó ti waste time woman yìí woman yìí náà àwọn àṣìṣe kan wà tó ń ṣe. bọ́n táìmì kan yẹ ká blame wọn àwọn àṣìṣe kan wà tó ń ṣe. ẹ sọ irọ́ ẹ jẹ́ àmọ́ àṣìṣe yẹn torí àwọn míì tí ń bọ̀. ẹ tó lè fi ten years that means pé máa yẹn wọ forty six àbí forty six nígbà tó fẹ́ tó fẹ́ fẹ́ lédi yẹn. Hmm. ó yẹ kó ti mọ̀ pé kò possible kó má ní nǹkan kan tó ń dì ní ẹ̀ láti má má rí báwo lèyẹn ṣe máa dúró forty six years tí ò ní ọmọ tí ò níyàwó pé nǹkan wà behind that thing hmm. tí màá yẹn ń ṣe hmm. ìgbà yẹn ló yẹ kó ti wọn tó yẹ kó ti wà tó yẹ kó ti la ojú ẹ̀ kí hmm. ojú ẹ̀ méjèèjì kó wà well open bó ń sìn ń sìn ilẹ̀ ti ń ṣú o bó mo mọ̀ pé ilé ayé ọlọ́run ò kì í ṣú ó bẹ́tà kó bọ́ síta kó bọ́ sí àwọn orí òkè tó mọ̀ pé wọn ò mú nǹkan míì mọ́ tọ́lọ́ ń gbàdúrà àwọn kó lọ takú síbẹ̀ kọ́kọ́ gan máa fò kó ní kó ṣàfòhún lẹ̀ òun ò sọ fún yàn ọ̀rọ̀ ogun ayé tòun lòún fẹ́ kó ṣẹ́ báyìí hmm. ṣáà fòun sílẹ̀ hmm. kó dẹ̀ mọ̀ bó ṣe máa bá bó ṣe dára máa yọ apá ẹ̀ yọ ẹrù ẹ̀ tó fi máa kó kúrò lọ́dọ̀ máa yẹn ìmọ̀ràn ti tèmi yẹ tó bí nǹkan tó ṣẹlẹ̀ yìí ó ti ẹ̀gbẹ́nu tán hmm. àfi tí ò nídìí ọmọ nìkan ni kó continue tí ò dẹ̀ nídìí láìvù ẹ̀ gan torí a lè sọ pé ọmọ nìkan àtọmọ nìkan ló ọlẹ́nu ẹ̀ nìkan ló ń lò pé tó tún lo òògùn ẹ̀ mọ́ náà mọ́ kó rẹ̀ pé woman yẹn náà àti end of the day kò ní jára yín kò ní tó bá yá ọmọ padà pa ni o tó bẹta kó fún ẹ̀mí mi ti tèmi o ẹ máa bẹ tó bọ̀ àní sọ̀rọ̀ fún ẹ ṣe o. <laughs> hello hello àtẹ̀jíṣẹ́ ń wọlé lójú Facebook láti ìjẹ̀bú rẹ̀ mọ̀ láti pè yín o. ẹ bá ní dá sí bàbá ìjẹ̀bú. nǹkan tí èmi lè sọ fún wúmà yẹn ni pé kó kó ẹrù ẹ̀ kó kúrò nílé yẹn ìrètí ah. tó bá ti kúrò ń bẹ̀ gbogbo ìṣòro ìjọ tayọ lọ́pọ̀ yẹn gbogbo ayọ lọ́pọ̀ tó ta yẹn òun ni ọ̀gbẹ́ni yẹn lọ ń lò tó fi ráàyè bímọ yẹn tó bá ti kúrò ọ́ kó ṣe ọkọ̀ kó kúrò lórí ẹ̀ kó lọ gba alẹ́ kan síbi kan kọ́kọ́ á máa bá a sùn mọ́ bẹ́ẹ̀ tó bá dẹ̀ jọ ah, ṣeré ọlọ́pọ̀ bẹ́ẹ̀. àní ẹ máa ń wọn ń wọn bàbá jẹ̀bú wọn wọn. kọjọ ṣeré ọlọ́pọ̀ wọn ló dé tó bá eh, dé eh, tó bá gbà yẹn kò ní lè ráyè kò ní lè ráyè lọ ṣe nǹkan tó ṣe yẹn wàá jọ sùn síbẹ̀ mọ́jú ibi táàdúrà ah. lè ti gbà yẹn láti lè bímọ eh. tó bá ṣe bẹ́ẹ̀ bí ọ̀tá ẹ̀ máa ṣe bá kú nìyẹn o. Ah bọ́tẹ̀ àbáríta eh, kú nìyẹn o àti àtìwájú àbọ̀rún fókù yẹ pé ọlọ́wọ́ àrọ̀ lọ́wọ́ ọlọ́wọ́ àrọ̀ lọ́kọ̀ ọlọ́wọ́ akọ bó bá ṣe bó bá ṣe mm, ṣe mm, ìdíje ayé mm. ọlọ́wọ́ àfún ní ọgbọ́n àti òye tó bá fi ṣe o. ẹ ṣe àdúpẹ́ Ọláwùmí wọ́n ní kí obìnrin yìí tètè fẹ́rẹ́ gèèrè tètè ń tẹkuwa gèègè hello hello. hello ẹ káàárọ̀ o. ojúmọ́. ojúmọ́ ayọ̀ rèé. hello. hello ẹ káàárọ̀ o. ẹ kó ojúmọ́ máa o. ojúmọ́ ayọ̀ rèé o. ẹ kú ẹ kú làkẹ́ kú ètò. ẹ ṣeun ó kàn yín bọ̀lẹ̀ tí ń dá sísà. láti odò ọ̀nà odò ọ̀nà kékeré ni o. ẹ bá ní dá sí. orúkọ mi Mr. Àjàgbé. yes sir. eré tí ń bẹ́ tí ń bẹ́ lẹ̀ ọkọjá mm. eré nìkan. ok. yóò fi èjì kún ẹ̀ta. yóò fi èjì kún ẹ̀ta yóò wá di márùn-ún Eh, yófìjì kẹta yóò di márùn yóò wá fìlà káàkùn ìdí mẹ́fà. ìdí mẹ́fà yes sir. so ọ̀rọ̀ yẹn tọba ni ọyàn ọpọlọ ọyàn sọwọlá sọ fún yàn náà ni ohun tí ọkàn sọ fún ni kò ní sọ fún kẹ́ńdọ̀ ọba kò ní jìnnà jìnnà ọdún. ok. tọba lọ wọ́n ti bọ̀ lọ kó make sure pé kó àwọn tí wọ́n ní làákàkùn sọ fún pé ẹni tí wọ́n fẹ́ sọ fún lọ́kàn fọ̀rọ̀ lọ ni pé bàbá bá ní kó kẹ̀kẹ́ bá dé má ṣẹlẹ̀ sí ìyàwó kan. ó sì wọ́n náà bá lọ àwọn tó máa jò gidi kìrìsìtì ní torí kálukú náà ló fẹ́jì kẹta a kàn máa sọ pé a máa sọ pé a máa kọ̀rọ̀ kírísítà sọ mùsùlùmí ni wọ́n fẹ́jì kẹta gidigidi ọ̀rọ̀ ẹ̀gbà bẹ́ẹ̀ kọ́ ọkùn tó kún bẹ́ẹ̀ ọlọ́run sọ àmọ́ náà rẹ̀ wọ́n àní dààmú. kájọ wọ ètò kan fresh fm. wọn ló ṣe fẹ́ kọ́. ẹ ṣe gbádùn rẹ̀ gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé rèé. n ò dá nǹkan. orí àtọrùn. fẹ́mi ọyá o ẹ káàárọ̀ sá ẹ káàárọ̀ yẹ sá. àpò ètò. ètò rẹ sá o. abidin adédọ̀gùn láti ìlú yọ̀lú local government ọjà àbàjẹ́. ọyá dádì ẹ̀dá sísá. yarí ọmọkùnrin yẹn yẹn títí mi náà lè gbà ni pé ọ̀lẹ́nu rẹ̀ lọmọkùnrin yẹn ń lò. ọ̀lẹ́nu ẹ̀. ìjẹta kó tètè fi àdúrà jagun ó sì bóde nínú ilé torí jọ̀wọ́ àti àdúrà jagun náà kò bóde nínú ilé náà ó lè rọ́ọ̀dì solution gbogbo bí ó bá rí ọ lọ o lè ti mú nǹkan lẹ̀ lára rẹ̀ bóyá sọ nǹkan oṣù ẹ̀ ló ń bá a múlẹ̀ ló ń lò àmọ́ kó ṣe àdúrà jagunú ayé ẹ̀ hmm. láti jẹ́ pé kó lè bá a láti yọrí ó kó lọ́dọ̀ rẹ̀ tètètètè hmm. ojú òní ti yẹ kó ètò. ó lágbára ẹ ṣeun adúpẹ́ sá o. jákàkà àtẹ̀jíṣẹ́ ojú Facebook yẹn náà n tó kàtórí ẹ̀rọ Jimoh Ọládélé Mọ̀nẹ́rù àwọn wípé ká jẹ́ kóbìnrin tètè sá eré àsálà fún ẹ̀mí rẹ̀ o wọ́n ní Ọlọ́run ó wà pẹ̀lú rẹ̀. Àkànó Elijah Olúwakáyọ̀dé wọ́n ní kò sí bí obìnrin yẹn ó ṣe gbọ́ pa débi tí ó gbọ́ po wọ́n ní dájú ṣáká ara rẹ̀ ni ọkọ rẹ̀ ti mú ingredient. ìwọ ló wá ojú rẹ̀ dá ọlọ́run bàbá ìwọ ló wá. ọ̀gbẹ́ni Peter Babalọ́lá eh, Jọláyẹmí eh, wọ́n kí a ò wọ́n ní kí arábìnrin yẹn kó tètè finú ìgbéyàwó yẹn sílẹ̀ kó mọ̀ waste time ara ẹ̀ mọ́. ló sọ pé tí bá gbàgbọ́ rẹ̀ rò. Yẹmí Adéwọlé Adéagbo wọ́n ní kóbìnrin yẹn kó tètè ferege. ẹ̀dá ayé ń pẹ́ gan ni. ọ̀làgbà. níbo ló wà ojú rẹ̀ dá ọlọ́run bàbá? níbo ló wà ojú rẹ̀ dá ọ̀rọ̀ mi kò yé mi mọ́ ṣé bí wọ́n ló sọ pé. èmi tiẹ̀ bèdè dá wọn lẹ́bi kan mo ní á báwo lèèyàn ó ṣe máa wá ẹni tẹ́ ẹ pè láfẹ́sọ́nà yín lọ ẹ ti ń wá lọ tó dọjọ́ ọ pẹ́ ẹ ṣe wedding ẹ ti ń lọ pass weekend ńbẹ̀ fine tẹ́ ẹ̀ wá ó fi kitchen hàn yín ó fi gbogbo ẹ̀hìn bí ò tiẹ̀ fi kitchen hàn yín nígbà tí ìṣepẹ́ ẹ fọ́ lójú ṣáà ìwúlẹ̀ mọ́ bí ẹ ti dáná ó di dandan bóbìnrin ọmọ gbogbo oúnjẹ ṣe yọ́ sàfẹ́ ṣe onípápápá yẹn tán kan máa ń ṣe tọ́jọ́ pé nìyẹn lọ́jàrá bá wọn wọ́n bá sì jàjà jóbìnrin tọ́jọ́ pé <laughs> èmi irú tiwa báyìí. Eh. bàbá ayé odò yẹn méjì mú nílé mi kí ni jẹ́ bẹ́ẹ̀. olùgbèjà ọmọ mi rí òkun ayé. mi ì sí àràǹdì mọ́ wà wa orí ló ń wò mí yẹn láti <laughs> wá pé ọ̀fẹ́ jẹ yẹn ẹ̀yìn lé gúnyán fún ọkọ mi nìkan mọ̀ mọ́ gúnyán fún. odò kò gbọ́dọ̀ gbé mi lọ bàbá mi mọ́ mo lè. tí mò ń sọ ni wípé four bedroom flat mo ní madam ẹ̀yin náà kò kú kò wá sí pé bẹ́ẹ̀ bá wà kọ́ ní kọ́ má dàbí pé àwọn wà too inquisitive èbó wọn fọ̀hún o pé àwọn máa tọpinpin àwọn wádìí nǹkan àìkò yẹ yín. wọ́n wádìí nǹkan níbi tẹ́ ẹ fẹ́ gbé kì í ṣe ilé tó ilé rẹ̀ ni ẹ free kò dẹ̀ ní neighbor pé wọ́n jọ ń pinnu lé lò ẹ fìrì láti pé ah, kí ló wá wà nù àwọn rúùmù yìí kí ló wá àti ẹ̀ṣílẹ̀kùn yàrá ẹ̀ rí ṣé àwọn ẹrù tẹ kó bẹ̀ gan ṣé kò nídìí kátẹ́gùn fẹ́ sí ni ìjọ kan ẹ ti wí ó tó ṣẹ̀ṣẹ̀ di bí ẹ ṣẹ̀ṣẹ̀ wà ń láṣìírí oṣù kẹfà ọdún kan lọ lù torí ìkẹ́ni nínú ilé mi. tí kì í ṣe pé girlfriend boyfriend lẹ́yìn lẹ́yìn ara yín lọ́rẹ̀ẹ́ àbálẹ̀ ẹ̀ bọ́ ni ìní le túwò kí ni kí ló dé <laughs> màdámù ẹ̀yin náà kò. zero eight zero three two three two ten fifty nine gbogbo ẹ̀yin ọmọ ọ̀sìn náà lẹ́yìn náà ń gbọ́ yẹn. àwọn ọmọ mi. tẹ́yìn ọba gbégbé gbé ìkòkò ibẹ̀ yìí kéé pààyàn jẹ tọ́ba yẹ ẹ̀mọ́ ẹ̀mọ́ tọ́ba yẹ ìwádìí ẹ̀ ìwádìí ẹ̀ àyídákẹ́kọ̀ọ́ àìwòsàn dáràn ẹ̀ lọ́wọ́. ẹ káàárọ̀ máa kojú wọn. ojúmọ́ aláyọ̀ rèé o wọ́n ṣètò lọ́la. ètò orí ọkọ yín bọ̀lẹ̀ tí ń dá sísà. ìgbẹ́ni solution láti London yẹn. ah ọlọ́run ṣeun ẹ wá wá solution sí àwọn èèyàn ti wá sí wá sí <laughs> ẹ̀yin gangan là ń wà ń retí báyìí. yẹ àdúpẹ́ lọ́wọ́ lọ́hùn um, obìnrin yẹn. yes. ìwé ìpínlẹ̀ kẹba yìí náà kò yẹ kẹ́ni bọ̀dọ̀ ṣe pàrọwà fún pé kó kúrò níbi tó wà yẹn kó tó di pé kó pọ̀ ẹ̀rọ alẹ́ ọjọ́ tí ó ti rí àrídájú wípé yàrá ìwọ̀ mm. ó wà nínú ilé wọn torí ọ̀fẹ́ ò bá ṣe lálẹ́ ọjọ́ yẹn láti kú nínú ilé ẹ̀ torí pé ó jẹ́ òru mm. mi ò rò pé ó yẹ kí ilẹ̀ ọjọ́ kejì kó tó mọ ba ẹni tàbí wípé ó tó wá fún ọkùnrin yẹn ní ààyè lẹ́yìn ìgbà yẹn láti tó máa bá wọn tayọ ọlọ́pọ́n tó mm. máa mú ilé yàrá ìwọ̀ ìyẹn ó wà glaring common sense nìkan nìyẹn mm. ó ti rí i pé at any point in time tí ọ̀pọ̀lọpọ̀ ẹ bá jọ ti ṣeré ìdárayá tán ó níbi tó máa ń gbà lọ. Hmm. ọdún kìíní ọdún kan àbọ̀ ọdún méjì ló tó wá mú lẹ́yìn ọdún kejì tó ti wá ká yẹn ó dẹ̀ sì jókòó síbẹ̀ fún another four years. èmi mà tó Mr Solution láti London a lè bú wọn a uh-huh. sì tún lè bú wọn èmi gan bú wọn mo ní sàmà ṣé up to now tí wedding yìí ti ń pé ọdún mẹ́fà báyìí ṣé níta ẹ ti ń rí láti ọ̀sẹ̀ àkọ́kọ́ ọ̀sẹ̀ kejì tó sì fi dìsìn ṣe ẹ rẹ̀ sì tún jọ ń bó géèmù ẹ tún jọ ń ẹ tún jọ ń ṣe pakurumako jọ dáadáa wọ́n ní ẹ àwọn tí bọ́lọ́run ṣe má jẹ́ mu bọ́lọ́run má jẹ́ káwọn fìjọ́ kan ṣe nù fọ́kọ àwọn tó bá ń ṣe yẹs. ìgbà míì máa ń wà tó yẹ pé ọlọ́run kọ́ ló ń ṣe gbogbo nǹkan you just have to use your common hmm. ní láti pọ̀ gbogbo kó ṣe gbogbo lè máa ń pẹ́ ọlọ́run sí hmm. ìgbà míì máa tó yẹ ní láti lo common sense ẹni. Hmm advice to me yes, for sir. that woman yes, sir. if it's not too late for her by now We are going to kó onú lẹ́yìn tó bá kó onú lẹ́yìn eh, ogun àdúrà lè máa fi ń kojú ogun gẹ́gẹ́ bí àwọn èèyàn tó sọ síwájú ti sọ kò ní láti lọ ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ fún àwọn tó fẹ́ gbàdúrà fún ó kàn ní láti ṣàlàyé fún àwọn pásítọ̀ tó bá mọ̀ Ọlọ́run wípé òun wà nídè hmm. ẹjọ́ ẹ bá ní gbàdúrà sọ Ọlọ́run hmm. Ọlọ́run tó òun sílẹ̀ torí wà nídè already. You understand? kó lọ ṣe deliverance wa very very important tó bá lè kó lọ sàkánì ní sẹ́yìn wọn fẹ́ kọ́kọ́ ah, wọn wọn láì kára wọn. ọkọkọ ọkọkọ ló fẹ́ ẹ má jẹ́ ká tanra wa jẹ ọkọkọ ló fẹ́. wọ́n mm. láwọn ń pray pé gbogbo àwọn ojoojúmọ́ ni pé kọ́lọ́hún ó ṣàtì bá wọn kó sí lọ́kàn fúnra lára rẹ̀ kó dismantle gbogbo tó kó jọ yẹn kó dẹ̀ sílẹ̀kùn yẹn sílẹ̀ pé tọ́lọ́hún bá gbé gbogbo àwọn. ọkùnrin yẹn ọkùnrin yẹn ò lè kó gbọ̀ngàn tó kókó mi ẹ̀ kó mi ẹ̀ láéláyé ẹ̀ mọ mm ó ní àǹfààní kan tó ń jẹ níbẹ̀ ah. àǹfààní tó dẹ̀ jẹ níbẹ̀ yẹn doesn't go in line pẹ̀lú ọlọ́run ó ń lọ pẹ̀lú èṣù ni hmm. torí ó níjọ́ tó gbà tó wọlé ìtàn tapọ̀ sí lára ìtàn sọ ah, mọ́bì ìtàn ṣègbà tó ṣàwọ̀ ẹran de kan nígbà tẹ̀lé sọ lẹ́ẹ̀kan ẹni pé eh, ọkùnrin yìí ló máa ń kọ́kọ́ jí dé ṣọ́ọ̀ṣì láàárọ̀ Sunday tí bíbélì òfin yé ọkùnrin yẹn ni pé èrè kí ni fún ènìyàn tó jèrè gbogbo ayé yìí tó sọ ẹ̀mí ẹ̀ nù kí ló fẹ́ fi ṣe pàṣípààrọ̀ sóbìnrin yẹn ló ní láti jà fúnra ẹ̀ kó má gbé orí ẹ̀ lẹ́kọ̀ọ́ báwọn borí òun jẹ́ wọ́n ti bàjẹ́ dídàjì kó má yẹ kó báwọn bàjẹ́ tán ni so kó move on kó move on pẹ̀lú ah. láìpẹ́ kó lọ gbàdúrà ìtúsílẹ̀ níbi tó bá ti lè tura ẹ̀ sílẹ̀ kó lọ rè má rí Hmm. because máa mi yẹn kí ló fún yín tẹ́ndẹ̀sì pé kò tí tètè rí ìyàn gidi náà mọ̀ ní tẹ́lẹ̀ Mr Solution o tètè rí correct man náà ní tẹ́lẹ̀ tó fi di ẹ̀kọ́ hmm. ẹlẹ́kọ̀ lẹ́gbà ẹlẹ́gbà hmm. èmi ti lẹ́ni tó bí mọ méjì mẹ́ta tọkùnrin màtírìtẹ̀ tó dẹ̀ lọ bọ́ sọ́wọ́ ẹni tó yẹ pé ṣe ló ń kẹ́ lójú tó ń kẹ́ nínú tó bá fi gbogbo ẹ̀ sọ́wọ́ ọlọ́run ọlọ́run á direct ẹ̀ ẹ̀ ṣe gan pé ètò kò ní bàjẹ́ bá. ẹ ṣeun Mr Solution láti London ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ lẹ́gbà ẹlẹ́gbà mo get yín dáadáa. hello. ẹ káàárọ̀ làwọn kàdí mo lóhùn obìnrin. olóhùn obìnrin ẹ fèsì sọ̀rọ̀ yìí o ẹ fèsì sọ̀rọ̀ yìí o. sẹ́rí nọ́mbà wà arábìnrin yẹn ó ní ojú kòkòrò. Ah, ah. because ọ̀sẹ̀ láti day one orí choice ẹ̀ ló di ilé ẹ̀ tó fi di lẹ́wù yẹn kò sí bí ọmọbìnrin ṣe máa wà tó bá ti sọ wípé òun ò rí choice òun òun ò rí choice òun ó ń wá nǹkan tẹ́ pé ibi tó máa kọ̀mínẹ́tì kò sẹ́ni tí wà tó kọ̀mínẹ́tì kó. làwọn kazeem olóhùn obìnrin mi ò agree mi ò mi ò agree ọlọ́run má jà arógun ayé àbàwọ́n àbàwọ́n ò ní bàlẹ́ wa ẹyẹ ò ní sulé wa lórí kò ní sulé ọmọ wa lórí ẹ mọ̀ gbé kalẹ̀ bẹ́ẹ̀ yẹn sàn. ẹlòmíì lè má rẹ̀ ni pè rárá bó ti wulẹ̀ kọ́ fáìn tó kọ́ dáa bí egbin. ó kì í sẹ́yìn àyẹ̀wò àti àdéhùn àdúgbò pé yẹn tó lówó lọ́wọ́. ayé méjì á lọ ọbẹ̀ yẹn sẹ́ ẹ̀ ogún jogun lọ́lọ́run eh, ní jogun ó gbà wá. mo pìkẹ̀ láti dé wà ní mm-hmm, mo pìkẹ̀ bó ṣe lọ. Mm. secondly nígbà tó wá di pé ó wá rí nǹkan báyẹn tó ṣẹlẹ̀ ó wá di pé tàbí ẹ̀dọ̀ bíi èyí after six months wọ́n ti wẹ́ má ẹ̀dọ̀ sí ló ń dìlé ẹ̀. tí ẹnìkan bá ṣàkàrọ̀ ẹ̀ pé ó tó bá sọ wàá ṣe báyìí wàá ṣe báyìí ṣé kò yẹ kóun náà rásá pé tóun bá sọ fún wà wá lọ tó bá lè pe ọ̀rẹ́ o lè pe pásítọ̀ o lè tó fún fámìlì náà nígbà tó wá di ti ta ló padà wá bá àrí ẹ̀rọ èèyàn náà ló padà wá sọ fún. èèyàn lọ́wọ́ àbá èmi náà bímọ ní wọ́n ní ẹ mọ̀ sọ fẹ́ dọ̀ ọlọ́run kan pé tẹ́ ẹ bá sọ fẹ́ dọ̀ ọlọ́run kan pé ẹ bẹ̀rẹ̀ sí ní mọ oríṣiríṣi. Eh, ṣèbí eh. èèyàn ló wá padà wá bá àrí ẹ̀rọ. wọ́n wá nígbà tí ó ṣe pé wọ́n ló ní tó o bá sọ fẹ́ wọ́n ní àwọn ò ní dípẹ́ àwọn ọmọ display irú tẹ́ǹtì fi ń júwe yẹn. àti ní tèmi ẹ kábà dúpẹ́ ó ti sọ jáde hmm. kó wá pe àwọn family ẹ̀ ó tẹ́ǹdẹ̀ fún ọ kó jẹ́ kó understand nǹkan báyìí ló sọ fún mi o pé kí n bá sọ fún yàn o báyìí ló máa rí fún mi o nígbà tó bá wá pé ránṣẹ́gùn láàrin fámìlì báwo yẹn ṣe máa máa wò kó ya wèrè lójú àwọn bí solution jẹ níwáyé sí hmm. káwá wò ó. Ah, tọ́ ó dáa bọ̀mú nígbàgbọ́ pé ọ̀rọ̀ ẹ̀ ti ṣẹ́ kò ní rí láburú mọ́ ọkọ náà rí bí ìtọ́jú kòkòrò ẹ̀ lójú tọ̀dọ̀ mi o pẹ̀lú kòkòrò ló fà máa. ẹ̀yin rí bí ipò lójú kòkòrò sókè. níléke omi. ẹ gbàgbé bá a ṣe pé ọ́ pàdé o. inú mi adùn. àìsàn fẹ́ kiri àjò yìí náà wá forí ṣánpọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn yìí náà ó wo ti pòun wulẹ̀ ti pẹ́ńlé náà tẹ́lẹ̀ náà. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ sà. ẹ pé ètò rèé ṣé ń gbọ́ mi. mo ń gbọ́ yín sà. ó kọ́ tèmi ní akitala bẹ́ẹ̀ láti dọ́ra. mo ń gbọ́ yín sà bàrà bí ọdún. bẹ́ẹ̀ ni tán mhm. ṣe rí eh, èmi ò ní fẹ́ ká fojú pé bóyá ó lójú kòkó tàbí lójú kòkó. Mm. no no no no no no no just like bẹ́ẹ̀ ṣe sọ ẹlòmíín wà ó lè jọrọ genotype what are we saying so eh, ṣe rí problem kan tí lè gbìyànjú. Hmm. òun náà dẹ̀ lẹ́fọ̀dì wá wá ní máa ní hmm. òun ní bẹ̀rù. ìbẹ̀rù. Hmm, yes ṣẹ́ni wọ́n ti kó dáyà jẹ́ débi pé ṣẹ́ni tó bá ti lè gbé fí ẹ̀yìn sẹ́gbẹ̀ẹ́ kan ìṣòro ẹ̀ ti sọ. ok sir. ìbẹ̀rù tí mo ní ìgbà pé àwọn ní gbọ́dọ̀ sọ àwọn ní gbọ́dọ̀ sí kínní àfẹ́ kú the fear of unknown. Mm. the fear of the unknown. Mm. problem ta ni ọ̀pọ̀lọpọ̀ la máa fẹ́ tètè tẹ̀ bẹ̀ dáwọ́ pé àti má tètè tẹ̀ fi yàtọ̀ tó bá lọ já síkú. Hmm. Ah, ṣé wàá ṣe kí lórúkọ ẹ̀ at the end of the day ìyẹn wá wà lójú kan. ìjọ òmìnira ò yí sí. ẹ ti gẹ̀tẹ̀. kò yí sí. nǹkan méjì ni mo gbé program kan lẹ́nu nílò rí nǹkan méjì ni èèyàn wá jagun ní ayé mi. Hmm. ó ti wá ṣẹlẹ̀ bó ti ṣẹlẹ̀ yìí èmi wá fẹ́ kì wọ́n láyà. ìwé ẹ̀ka ti fún wọn gan nìyẹn ká kì wọ́n láyà pé tó bó ṣe wà ní ẹni pé wọ́n sọ pé àwọn ò lè kọ̀ fún wọn pé tó má hmm, sùn mọ́ àwọn. àwọn ti gbọ́ pé ìjìyà ń wà nínú bíbélì fóbìnrin tó bá ṣe no nígbà tọkọ ẹ̀ bá ń ṣe yes. ẹ àwọn ni ò wá ṣẹ́rí ẹ̀ mọ́ ń ṣẹlẹ̀ ṣẹ́rí kíní kan wà tó àwa tá à ń pè we normally talk based on assumption hmm. assumption gbogbo owó máa fi sọ̀rọ̀ jù ṣẹ́rí yorùbá máa ní ẹni ìjòdè bá ní ìpínlẹ̀ lọ́kùnrin ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wa gan tó bá wà nínú ṣùtì léyìí wa tí wa gan tó lè gún ìdílé lọ. Hmm. tó yẹ kí tó bóyá àwa gan bóyá la máa a máa gbọ̀n ní kóyá ó yẹ kó. kí wọ́n á ní kárábìnrin ṣe báyìí sin sàbùrà bí ọdún. ṣé ní ìgbọ́sìn ṣé tó máa ṣe nísìn ìgboyà yẹn ní kẹ́kì láyà. ẹ̀yin náà lẹ́ẹ̀kì láyà ṣé wàá gbàrẹ̀ tèmi bò ẹ̀yin mọ̀lẹ́bí múlẹ́rò lẹ lọ̀rọ̀ yìí tó gbóǹtẹ̀sí ń wí arábìnrin yẹn ń gbọ́ gbogbo ẹ̀. ẹ máa gbọ́ ṣe ní kókó bìlì fún téèyàn bá lọ yàn fi lé. kó wá try as much as possible pé ah, ṣé nǹkan kan wà tó jẹ́ pé ọlọ́run ò lè provide solution sí sá. Hmm. kó wá jáde kó come out fún ọkùnrin yẹn as from this moment. yes. o ò lè súnmọ́ mi mọ́. a lè jọ tayọ ọlọ́pàá mọ́. ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì ni pé kó try as much as possible kó wá owó mi in fact kó má gbowó lọ́wọ́ ọkọ yẹn tó bá lè gbowó lọ́wọ́ àwọn fámìlì ẹ̀ kó wọ́n mọ́nà tá a gbowó kó fi lọ́ọ́ gba ilé síta. kó sákò ní ilé yẹn iná òfin nígbìyà yẹn ni ó máa ní o tó bá ti wá sákò ní ilé yẹn in fact ṣe rí irú àwọn èèyàn báyìí irú àwọn èèyàn báyìí èmi ò bá ní kó elope pẹ̀lú ànàdà ọkùnrin yìí kó mm. plan wedding ìgbéga mm. ní ọ because tẹ pàdé ẹ̀yìn títì tọ̀sáré fàyín mọ́ra ṣé bẹ́ẹ̀ ní rí ni bẹ́ẹ̀ kọ́ ọ no no no no no no no no no ẹni yìí sì ṣe ẹni tí tí mo rò bí tó lè. Mm, ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ torí ẹ̀ mo ṣe sọ pé èyí gbọ́dọ̀ wà kó má ní taste the father pẹ̀lú pẹ́kú tó máa rè kò túmọ̀ sí pé ó yá ojú kòkòrò yìí mò ń sọ lẹ́ẹ̀kan èyí gbọ́dọ̀ ní taste èmi ò ní kókàn ọkùnrin tí. ok santan try láti sọ ni pé kó try láti uh, engage ọkùnrin mi as in kó. yẹ́ẹ̀ ìgboyà ni ẹ understand ó kúrò nínú ilé igbó yẹn gan wọn ní ìgbà tó yìí. ebi bá ní tóstà tẹ́lẹ̀ tí ọmọ gbàbá yìí kọ́ wá gbà. Ah, eh, eh, ah, no no no no no no no tó bá jẹ́ pé tóstà yẹn náà tó bá jẹ́ pé tóstà yẹn náà òun ni ò bá gbádùn ìní kò bá lọ. Ah, eh, kò lè sáré dédéré mọ́kùnrin ìyẹn náà lèmi sọ fún yín. ó má jẹ out of the frying pan to fire ṣùgbọ́n tó wá bẹ́tà kó kúrò níbí yìí kó sì máa fojú sọ́nà dúró ah, kó sì wà eh, níbí kó ní táìmù àgbẹ̀ ẹ̀gẹ́gbẹ̀ ẹ̀gẹ́gbẹ̀ nǹkan tó hmm. ń sọ ayé ayé o. ìpè bọ̀dà bí ọdún gbó ọ̀rà wọ́n wá. náà la fi kásẹ̀ ètò tòní nílẹ̀. orúkọ jésù. ètò múlẹ́rọ̀ ìkànnì fresh one zero five point nine. tí nọ́mbà romi. olè orin challenge nílùú ìbàdàn. omi lọkọ iná. àǹtí tó lọ̀rọ̀ náà ń gbọ́ madam tó lọ̀rọ̀ gbogbo ẹ̀ náà ń gbọ́. èkó ní bàbí níbo ló wà ojú. àwọn náà tó ń pè yí àǹtí ẹ tẹ̀kẹ̀ yìí sì a lè sọ̀rọ̀ báyìí mọ́ àti ẹ̀ lè gbóhùn yín gan síta torí kò bá bẹ́ẹ̀ wá. àkójú rẹ̀ dá. ẹ jẹ́ sọ̀rọ̀ lẹ́yìn ètò bíi aago mẹ́sàn-án láàárọ̀ kẹ́ẹ̀pẹ́ máa. níbo ló wà ojú. gbogbo ìmọ̀ràn táwọn èèyàn sì fún yín náà lójú kan ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ẹ lọ kà á. ṣé bí wọn ló sọ pé tí bá àgọ́ mi ẹ rí i pé mo lókì kẹtẹpẹ ó nípọn ṣe báyìí. sọ pé tí bá gbàgbọ́ ẹ̀rọ ọlọ́run ọba láàánú jùlọ kó ṣàánú wa ọlọ́run má jẹ́ ká ṣe ẹsẹ̀ gbé tọmọtọmọ tọkọtọkọ kọ́mọ wa má ṣe ọjàrà ọmọ wa má ṣe léwọ̀ wọn bá wọn gbé egun eléegun dàdá mẹ́tẹ̀ẹ̀kẹ́ yìí sì wọ́n ní kẹ́ ẹ fọgbọ́n kún gbàgbọ́ oh, wọ́n ní kẹ́ ẹ nígboyà. ayé mi dánwọ́. ọlọ́run jẹ́ ẹ̀rọ náà àbáyọ àti nínú gbogbo ìmọ̀ràn tí wọ́n fún yín lọ́tún lọ́sì yìí ẹ̀rọ náà àbáyọ ń bẹ̀rẹ̀. oorun sókè. ọlọ́run ọba aláàánú jùlọ yóò wá la ọ̀nà àbáyọ tiẹ̀ gangan tí ò ní mú okùn ẹ̀mí yín lọ́wọ́ tí ò ní jẹ́ kí ológun ṣòwò mọ́máà tó máa ń kọjá níwájú ọ́fíìsì mi ṣé o mọ bó ṣe rí ṣá tí ẹ máa wọ́ọ̀sì jùlọ nǹkan kan ò ní ṣe yín kò ní ṣẹ̀mí yín. ká wí nìyí. ọ̀rọ̀ mi. kí ló ń ṣẹlẹ̀ ní àtọ̀dọ̀ tí yín náà ń bẹ̀ yìí. ọlọ́run bá ẹ̀ mọ́dé mọ́ra. ayé mi dán. adárùn mọ́ra làrùn ń pa o. ẹ olùgbèjà ọmọ mi. wá ṣe pé mi lè fẹ́ bá sọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ pè mí kájọ sọ̀rọ̀ zero nine zero lẹ́ pè mí sí one seventy six five sixty two ninety seven zero nine zero one seven six five six two nine seven tàbí torí waheed lumaka pírẹsẹ̀ntà ọkọ tèmi lórí afẹ́fẹ́ zero eight zero two three three three one six one eight zero eight zero two three three three one six one eight tàbí zero seven zero five nine five nine five nine zero five nọ́mbà tèmi kejì nìyẹn gbogbo afẹ́ pé afẹ́ fún màdámù yẹn nímọ̀ràn ẹ jọ̀ọ́ ẹ lọ sórí Facebook lọ tẹ ìmọ̀ràn yín síbẹ̀ ni o mo fẹ́ pè wọlé ojú òpó dìgbọ̀n ráàyè wọlé àtẹ̀jíṣẹ́ ni kẹ́ ẹ tẹ̀sọ́wọ́ sẹ́mi náà o bọ́bá ní bọ́bá bẹ́ẹ̀ bá ráàyè àmọ́ ètò tẹ́ ẹ ṣe láàárọ̀ yìí ni mo fẹ́ pè sí ẹni ọlọ́rọ̀ ò lè gbọ́ mọ́ ntẹ́ ẹ bá sọ àwa lẹ sọ fún ẹni tó sì lọ̀rọ̀ yẹ kó gbọ́ ni àtẹ̀jíṣẹ́ yín la wá nílò tá a sẹ́ǹdì sẹ́niyẹn yálà lórí SMS fóònù tiwa ni 0244 tàbí lórí Facebook fi bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀tà ara yín ló orí abádìde lórí afẹ́fẹ́ kìí ṣe pé àṣìṣe mi ìmọ̀ iṣẹ́ sì tún pọ̀. bàbá bá mi ṣe mi mú ọmú. ẹ̀yin tẹ́ dá sí lọ́tún ló ṣe àkìyìn o. lórí o. ẹ ṣeun ṣeun ọlọ́run ní dẹ́yìn náà dábùkátà yín ilé tí yín náà ò ní dàrú yóò tó dijọ́ mẹ́jọ lórí ètò tá a pè ní múlẹ́rọ́ lórúkọ wáyé ìdílùmọ̀ká pírẹsẹ́ńtà orí tèmi lórí ètò múlẹ́rọ́ ẹ̀mí ìyàwó ẹ̀ ọ̀rùn Dr. Olùtayọ̀ Fálétí òkè lọ́lá mọ̀mí jí o mọ̀mí jp yèyí agbẹ́dẹ̀gbẹ̀yọ̀ ẹ jẹ́ á pàdé o lórí ìròyìn ajá àbálẹ̀ ó kù ṣẹ́jú péréte. mo máa dúró ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwọn ẹ̀yin ènìyàn wa ire wọlédé itestar two hundred power bank èyí tó ní agbára twenty thousand mAh ó ti lálẹ̀ wù báyìí bẹ́ẹ̀ ni èyí kì í ṣe àparùtù bí itestar two hundred power bank bá gba iná sára tó kún kẹ́kẹ́ odidi ọjọ́ mẹ́ta gbáko ni wàá fi lo iná orí rẹ̀ ẹ̀rọ ìléwọ́ alágbèéká mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló tún lè charge lórí rẹ̀ kí a mọ́ sátara ṣàṣà kó lọ ra itestar two hundred power bank rẹ̀ eléyìí tó ní agbára twenty thousand mAh kó o sì jẹ́ àǹfààní promo price tó ń lọ lọ́wọ́ Ladies and gentlemen, something huge is about to hit your pocket this season. Stambik IBTC reward for saving promo is back bigger, better, for longer. With up to 156 million naira up for grabs, over 800 customers will be rewarded because it will now run for 365 days. Simply fund your Stambic IBTC savings account or at Ease Wallet with 10,000 naira only and leave it there for 30 days, and you stand a chance to enjoy the reward for saving promo season 2. Dial star 909 star 37 hash. Download the Stambic IBTC mobile app or visit any of our branches branches nationwide to get started. Go for more with Stambic IBTC. It can be. Ìbàdàn kini so Fresh FM nìbàdàn la wà. Ó kì í síbẹ̀, ó dùn síbẹ̀, ó lè ń lẹ̀. Gbọ́ Fresh FM. wá gbọ́. Fresh FM one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. à ń jáde lọ lè ní Elédùmarè. má pàdé ohun tí ó jẹ wá. rọ̀ mọ́ agbọ́kànlé mi má jẹ́ kó dòfo bàbá mo gbọ́kànlé ọ. nítorí rẹ̀ mo ṣe rọ̀ mọ́ àkọ́kọ́ lèmi.